àwa ló làṣà lónìí ṣẹ̀ǹṣẹ̀ kò jọ́mọ́ ònúǹde Simoni Ọlátúnjí o ọmọ gidi ká fi kọ́ mọ́ wa mọ́ ti lè kà mọ́ ti lè kán mọ́ ti lè fi pòwe mọ́ ti lè fi sọ àlọ́ ká fi pàlọ́ àpagbè àlọ́ àpamọ́ ká fi lè sọ ẹ̀nà ká fi lè mọ ọ̀nà èdè gbogbo kò jọ́ mọ́ onúde àwa ló làṣà lónìí sẹ́ńsẹ́ kò jọ́ mọ́ onúde ẹ wá nǹkan fi dílé tàbí ká fi dílé nǹkan kẹ́ mọ́ gbọ́ wa lórí ìkànnì yìí tòrẹ́ni tó bá sọ lẹ́nu sàpòyà kọ́ o. gbogbo èèyàn tí ń bẹ nílùú òkè òkun gbogbo èèyàn tí ń bẹ nílùú òyìnbó gbogbo èèyàn tí ń bẹ ní dọ́làsì yìí o. tá a fi kalẹ̀ sí tá a ti ń tàn káàkiri kò jọ́mọ́ lè tó yìí o. tán adúpẹ́ o lọ́wọ́ elédùnmarè ọba akọ́dá ayé aṣẹ̀dá ọ̀run abàmìràwọ̀ ní bàbá òun ní ba sánmọ̀ lẹ́rù òun la táyé rọ bí agogo. mo dúpẹ́ lọ́wọ́ elédùnmarè èmi ni Simoni Ọláwálé ọmọ bàbá Ọlátúnjí ọmọ akọ́dá ayé ọmọ aníyìkáyé ètò kò jọmọ́ ònù òun la tún gbédé lọ́jọ́ tòní adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba abala ètò gbélégbá òun la wà yìí mo sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́jọ́ òní tó mú kó ṣeé ṣe fún wa mo ní àwọn àlejò pàtàkì àwọn bọ̀rọ̀kìnní ènìyàn àwọn ènìyàn jàǹkànjàǹkàn mo ní wọn lórí ètò lónìí àwọn tí wọ́n máa fi ọ̀rọ̀ jómitoro ọ̀rọ̀ fún wa lónìí mo kí yín alàgbà àwọn aráalé fẹ́ gbóhùn yín mo kí yín lọ́pọ̀lọpọ̀ olóòtú àti atọ́kùn ètò yìí bẹ́ẹ̀ ni mo sì kí gbogbo àwọn ènìyàn wa ní tìlé tòkò pàápàá jùlọ gbogbo ọmọ bíbí ará ọ̀rẹ́ iye kan àtòjúlùmọ̀ ti ìlú Ògbómọ̀ṣọ́ mo kí yín o àkó àsìkò yìí. ọ ẹ ṣeun bàbá wa ìgbà tí àwọn bàbá ò wá wọn ò mọ̀ dánìkan wà ẹ ìyáàfin ẹ jẹ́ kí gbogbo ilé kí wọ́n gbóhùn yín náà. ẹ kú déédéé wòyí o atọ́kùn àti gbogbo ilé àsìkò àsìkò rògbòdìyàn àjàkálẹ̀ àrùn covid-19 yìí ó ló wáá kó wa yọ. àmì àṣẹ àṣẹ ìdùmarè àṣẹ wàá ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ẹ jọ̀wọ́ ẹ ṣe yá bá ń dárúkọ yín fún gbogbo mùtúmùwà àwọn aráalé nàgà ẹ bá ń dárúkọ wọ́n fẹ́ mọ̀ àwọn wo gan ni wọ́n wà lé agodo lónìí. orúkọ tèmi ni láyé dúró ṣáwó ọmọ ilé ìbára ọba níjẹ̀rú lèmi o mo kí yín o. Ah, ẹ ṣeun bàbá àgbà àwọn bàbá ni alága gbogbo ẹgbẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ parapọ̀ ní gbogbo agbègbè Dallas akínyín bàbá. orúkọ tèmi ni ìyáàfin olúbùnmi abímbọ́lá jẹ́ akọ̀wé gbogbo ọmọ ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ parapọ̀ ní gbogbo agbègbè Dallas ẹ ṣeun ẹ ṣeun bàbá wa bàbá dúró sáwó ẹ ṣeun ìyáàfin àbímbọ́lá tọ́ a ò rọ́jọ́ músolókun kí gan ni ìdí pàtàkì tó gbé yín dìde nírú àkókò ẹlẹgẹ́ yìí nígbà tí àwa náà rí bí ojú ọjọ́ ṣe rí lóde. wọ́n ní ẹni tó bá bójú ó mú ẹni tó bá bá yín ó mi gẹ́gẹ́ bí ọmọ Ògbómọ̀ṣọ́ ẹni tó bá bá mi kó bá yín gẹ́gẹ́ bí ọmọ Ògbómọ̀ṣọ́ ohun tó bá bá ẹnikẹ́ni tó jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ní àdúgbò yìí ó ẹlòmíràn tó jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ fún ìdí èyí ni wọ́n á ní kí a gbúrò ara wa o mo sì dúpẹ́ lọ́wọ́ gbogbo wa wípé àní jẹ́ kí igi gogoro yìí kó gún wa lójú o báyìí àgbà ti ń wí igi gogoro má gùn mí lójú ẹ̀yin ó tètè múra sí ni o àtòkèrè láti lọ o. pàtàkì tí a fi wá sórí ètò yìí lónìí ni láti sọ fún wa àwọn nǹkan tí ó rọ̀ mọ́ àrùn covid-19 yìí bí a ṣe lè dẹ́kun rẹ̀ àti bí a ṣe lè kó àrùn yìí tá bá ṣe àkíyèsára nípa mímójútó ara àti agbègbè wa. ẹ ṣeun ìyá wa báyìí kàṣà ẹ ò ṣe kúkú ṣàlàyé fún wa ní kúkúrú èdè ọ̀nà wo làwọn ènìyàn fi lè lùgbàdì àrùn yìí àti ọ̀nà wo gan la fi lè dẹ́kun rẹ̀ tí òfin ní mọ̀ di tọ́rọ́ fọ́n káyé o ẹ gbà wá o ẹ rà á kalẹ̀. a lè kó àrùn yìí lára ẹnìkan sí ẹlòmíràn a lè dẹ́kun àrùn yìí bóyá ẹni tó wúkọ́ láì fo ọwọ́ bo ẹnu rẹ̀ ni o tàbí ẹni tó sín láì fo ọwọ́ bo ẹnu rẹ̀ ọ̀nà mìíràn tí a tún lè fi kó àrùn yìí ni pé tí a bá fọwọ́ kan tábìlì ẹnu ilẹ̀kùn tàbí àwọn nǹkan mìíràn tí à ń lò lóòrèkóòrè pẹ̀lú ẹni tó ti wúkọ́ tàbí tó ti sínsín lára tá a wá mú ọwọ́ yẹn tí a fi kan ojú ẹnu tàbí imú wa ó lè ṣe àkóbá fún ara wa. àdèwé àdàgbà ẹja gbọ́nsẹ́ lórí ìkànnì yìí ẹja gbọ́ àdèwé àdàgbà ẹja gbọ́nsẹ́ lérí ìkànnì ẹ̀dá pọ̀. gbọ̀gbọ̀jọ́ mọ onúmọ̀lẹ̀ ètò yìí ń jẹ́. lérí ìkànnì ẹ̀dá pọ̀. kòjọ́ mọ onúmọ̀lẹ̀ ètò yìí ẹ wá nǹkan fi ìdílé kàbí kẹ́ ìdílé nǹkan kòjọ́ mọ onú. àwọn nǹkan tí a lè ṣe láti má fi kó àrùn yìí gẹ́gẹ́ bí àwọn ìjọba àti àwọn onímọ̀ ìṣègùn ṣe gbà wá níyànjú ni wípé ohun àkọ́kọ́ nípa ṣíṣe àmójútó ara wa tó péye a gbọ́dọ̀ bo ẹnu wa pẹ̀lú ìgbọ̀nwọ́ wa tí a bá fẹ́ wúkọ́ tàbí tí a bá fẹ́ sín. ẹlẹ́ẹ̀kejì gbọ́dọ̀ fọwọ́ wa dáadáa pẹ̀lú pẹ̀lú omi àti ọṣẹ lóòrèkóòrè. Tá bá wá sí níbi tí a ti lè fọwọ́ lóòrèkóòrè pẹ̀lú ọṣẹ tàbí omi, a lè lo àwọn nǹkan tí àwọn olóyìnbó ń pè ní hand sanitizer. Ṣé kìí ṣe tí à ń pè ní taniya? hand sanitizer taniya náà Pè ní hand sanitizer láti fi ọwọ́ wa ẹlẹ́ẹ̀kẹta kí a ṣọ́ra láti má fọwọ́ kan ojú imú tàbí ẹnu wa pàápàá jùlọ tá a bá ti fọwọ́ wa. ẹlẹ́ẹ̀kẹrin kí a máa ṣe àmójútó àfínjú dáadáa nípa nínu àwọn nǹkan tí à ń lò lóòrèkóòrè bíi kọ́kọ́rọ́ ilé tàbí kọ́kọ́rọ́ mọ́tò wa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ káàdì tí a fi ń gbowó ní báǹkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹlẹ́ẹ̀karùn-ún ẹ jẹ́ kí a máa ta kété sí ẹlòmíràn níwọ̀n bíi bàtà mẹ́fà kí a má bàa kó àrùn yìí. nǹkan ẹlẹ́ẹ̀kẹfà ẹ jẹ́ kí a gbélé wa gẹ́gẹ́ bí àwọn onímọ̀ ìṣègùn ṣe gbà wá níyànjú ní àsìkò yìí tí kò bá ṣe pàtàkì fún wa láti jáde. àrùn burúkú kò ní ya ọ̀dẹ̀dẹ̀ nìkankan wa o. kàṣà ẹ ṣeun ẹ kú ọgbọ́n abájọ tí àwọn bàbá wa fi ní ohun tó ṣàkàlàmọ̀gò tó fi dẹ́kun ẹ̀rín rínrín wọn ni tó bá ṣe gúnugún wọn ni yóò wọ ohun kòkó mórí ẹ̀yìn ni ẹ ṣeun ẹ ṣeun ìyá wa tọ́ bàbá wa ẹ̀ yá bá wa kásẹ̀ ètò yìí nílẹ̀ ọjọ́ ń rebi àná òṣùpá débi àtàrí dẹ̀ àwòrán ọjọ́ mú so lókun. ẹ má jẹ́ àgbàgbé o wọ́n ní ká máa fọwọ́ wa ní gbogbo ìgbà wọ́n ní ká máa máa fọwọ́ bójú bá mú ní gbogbo ìgbà wọ́n ní ká máa ṣọ́ra ká máa yàgò fúnra wa bí ẹsẹ̀ mẹ́fà kí a rí dájú wípé gbogbo ibi tí a bá ń lọ gbogbo ohun tí a bá ń ṣe à ń ṣọ́ra ọlọ́run inú àánú rẹ̀ yóò máa dáàbò bò wá o ẹ dákun o ẹ jẹ́ á máa gbúrò ara wa o ẹ jẹ́ á máa pera wa ká máa kàn síra wa o ọmọ Ògbómọ̀ṣọ́ rere ni gbogbo wa gbọ́dọ̀ jẹ́ o ẹ dákun o Olúwo sì jẹ́ ká máa gbúrò ara wa sí rere ẹ ṣeun o. Hmm. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ tẹ́ ẹ jẹ́ ká mọ ọ̀nà tá a fi lè yàgò fún àìsàn yìí. ẹ ṣé o mo dúpẹ́ o ẹ kú àgbọ́yé o àtún máa gbúrò ara wa láyọ̀ láyọ̀ o. ẹ ṣe atọ́kùn ó dìgbà kan náà. tọ́ gbogbo onílé gbogbo àlejò ọmọdé àgbàlagbà arúgbó àti ẹ̀yin ọ̀sọ́rọ́ ẹ̀yin mọ̀jẹ̀sí ọ̀rọ̀ láti gbọ́ yìí a ò tún gbọ́dọ̀ mọ́ bòpò relé olóró kí onílé ó gbọ́ kó sọ fólóko kí ọmọdé ó gbọ́ kó sọ fágbà dùgbẹ̀dùgbẹ̀ tó ń mì lókè yìí ọba òkè òní jí ó jálé ẹnikẹ́ni wa lórí o gbogbo ohun tí ó mú kí gbogbo ayé máa sá kíjokíjo ẹ̀yà ajé àfura gbogbo ọ̀rọ̀ láti gbọ́ yìí a dúpẹ́ lọ́wọ́ bàbá wa bàbá àgbà láì dúró sáwo àti ìyáàfin olúbùnmi abímbọ́lá àdúpẹ́ o àdúpẹ́ tọ́ èmi ni simoni ọláwálé abọ́lánilé ọmọ ọlátúnjí àsìkò tó òrùn fẹ́ rebi bí àná mo sì fẹ́ gbàdúrà wípé àwa là ó mọ wá ẹ̀yin là ó mọ bá kò jọ́ mọ ó nù òun gangan lètò ó yá ó dàbọ̀. àdèwé àdàgbà ẹja gbọ́nsẹ́ lérí ìkànnì yìí ẹ̀yà gbọ́ àdèwé àtàgbà ẹ̀yà gbọ́sẹ́ lérí ìkànnì yìí ẹ̀yà gbọ́ kòjọ́mọ́ onúmọ̀lẹ́ ètò yìí ń jẹ́ lérí ìkànnì yìí ẹ̀yà gbọ́ kòjọ́mọ́ onú gbòde kan.